Yoruba Vocabulary Supplement for Unit 15. Abule, Abule, Agbe, Agbe, Agbon, Agbon, Awo, Awo, Ebe, Ebe, Ikoko ìkòkò kùkùté kùkùté. Exercise 1, columns 1 and 2. Nibola dawa, nibola dawa. Abule, wà? Abúlé. Ó wà lábúlé. ilé ó wà nílé ahéré ó wà láhéré oko ó wà lóko. Exercise one, columns two and three. Ó wà lábúlé. Ó wà ní abúlé. Ó wà nílé. Ó wà ní ilé. Ó wà láhéré. Ó wà ní ahéré. Ó wà lóko. ó wà ní oko. Exercise 1, Part B. Ebe. Ebe. Ó wà lórí ebe Igi. Ó wà lórí igi. Agbè. ó wà lórí àgbè kùkùté igi ó wà lórí kùkùté igi. Exercise 1, Part C. Awọ. Ó wà nínú awọ. Agbọ̀n. ó wà nínú agbọ̀n. ìkòkò ó wà nínú ìkòkò.